àwọn ṣe ètò wa kí Allah subhanahu wa ta'ala pèlè kí ariwo ọpẹ́ látàrí dáadáa ó sì jẹ kí ariwo ọpẹ́ lórí súnà kí Allah subhanahu wa ta'ala pèlè kí èmi àtẹ̀yìn ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ìdí tí ètò ẹ̀wá nípa ọdún ló ti máa ń wáyé òun náà ní kémi àti káde fi dùn nú láì ní bàtìkù jẹ́ insha Allah bàtí a ti gbàlejò àwọn olùmọ̀ wa ètò náà yóò máa gbìyànjá Allah subhanahu wa ta'ala kí ó ṣe ní sábàbí dáadáa fún mi àtẹ̀yìn assalamu wa rahmatullahi wa barakatuh. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته onídìí sí ọjọ́ kejì ọjọ́ kejì ọdún hijira fourteen forty four nínú ètò wa ètò yín ẹ kú ọdún nítorí pé Islam òun náà ní ẹ̀sìn gbogbo nǹkan mi ìjọba yàtọ̀ sí Islam tẹ́lẹ̀ kẹfà ẹ̀sìn nǹkan fásikò ṣòfò ní fásikò ṣòfò láyé nítorí kó lè ba lọ rí àtúbọ̀tán burúkú tó bá di lọ́la gbẹ̀ngàn péyà lábẹ́ bẹ́ẹ̀ gbogbo ní tí islam máa ń tọ́ wá mú wá yẹn ohun gangan lè tò léyìí tó sọ wípé kí máa mú kí ìgbésí ayé èèyàn kọ́ dáa tí yẹn bá dunnú pẹ̀lú tó lọ́wọ́ ní kó dunnú sí bá máa já sí rere fún lọ́dọ̀ Allah adúpẹ́ fún Allah tí ó jẹ́ káwọ́ sí nọ́mbà mọ́ adúpẹ́ fún tó ṣe wá ní mùsùlùmí adúpẹ́ fún tó ṣe wá lọ́kàn nínú ọmọlẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ètò ẹ̀kọ́ ọdún ó wà fún bí ìdùnnú rẹ bí ó tún ṣe kún kẹ́kẹ́ tó sì tún ní àlékún àgbọ́yé nípa ìsìn rẹ eléyìí tó ń tàtàrà rẹ sọdún torí ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tó ti kéde fún wa ṣáájú tá ti mà àwọn abéèrè wa lónìí yóò dá lórí al-Qur'an al-Qur'an. al quran al quran òun náà ni tíra tí olúwa ẹlẹ́dàá wa sọ̀kalẹ̀ tíra tó ju gbogbo tíra lọ tíra tó olúwa fi kásẹ̀ gbogbo tíra tó síwájú ńlẹ̀ eléyìí tó ṣe kófin tó wà nù rẹ̀ lónígbà títí di ọjọ́ tí olúwa ẹlẹ́dàá wa tó fi kásẹ̀ lé ayé ńlẹ̀ ẹnìkan ò gbé tíra kan wá kọ́ mọ wá kà sí wa létí àbí kọ́ máa fi sẹ́rí lẹ́yìn ìgbà tó olúwa ti sọ alukur'an kalẹ̀ àti kọjá kí n fásitì ó ṣòfò torí alukur'an òun náà ní tíra tó ṣe pé kíkì rẹ̀ ìjọsìn kódà àwọn olùmọ̀ẹ̀sìn Islam sọ wípé o bùkátà láti dàníyàn ṣáájú kó tó di kó kí alukur'an kíkì rẹ̀ kó tó jẹ́ ìjọsìn fún ọ Allah níbi tí alukur'an gàdé harafi ẹyọkan tàbá ké nínú alukur'an anabi sallallahu alayhi wa sallam olólùwà máa tàtàrà rẹ̀ fún wa ní ládàá mẹ́wàá ẹtẹ́tí ẹgbẹ́ ẹjẹ́ yẹ yín o ìsọ wípé alam bíi alam nashrah wípé alam yẹn harafi kan ní rárára torí alam àkójọpọ̀ harafi mẹ́ta ni alhamzatu wàlámù wàlmíì àti hamza àti lam àti mim torí ẹ hamza yẹn harafi kan ní ládàá mẹ́wàá lam harafi kan ní ládàá mẹ́wàá mim harafi kan ní allahu akbar ládàá mélòó ni wọn àgbà tí wọn ka suratul fatiha dáadáa ìpọ̀ púpọ̀ adúpẹ́ fún Allah tó sì wá lọ́kàn nínú àwọn mùsùlùmí àwọn ẹni tó láǹfààní láti ríro àwọn oore yìí báyìí ẹni ọ̀jẹ́ mùsùlùmí kò lè rí àwọn mùsùlùmí nìkan lélẹ́ yìí wà fún. ìbéèrè wa alákọ̀ọ́kọ́ lónìí òun náà nípa àǹfẹ́kẹ́ nìkan wá sàlàyé fún wa kí ni ń jẹ́ al-Qur'an ma huwa al-Qur'an ẹni tó bá mọ̀ kó tètè bọ́ wá dùn ìbéèrè ta ni pọ́ àkókò wa kéré. àwọn bàbá ìmáàmù tẹ́lẹ̀ nù Misbah yàlla. القرآن بسم الله الرحمن الرحيم ẹ bí a ti ṣe mà ẹ dà ọkọ yín ẹ tún á dà ọkọ lé yín lórí ẹni tí wọn mọ yín kó lè mọ orúkọ mi ni Misbah di Abdulgani láti ilé ìmọ̀ọ́mù ní Masipa náà alkohol. مرنكي وننزل من القرآن ما هو شفاهم ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة السلام عليكم كم بابا إمام تراي شكرا أبا ألو مين ما هو القرآن السلام عليكم ورحمة الله وبركاته orúkọ mi ni Ibrahim ọmọ tajudi láti ilé olúwadẹ ní ọ̀rẹ́ mẹ́rin Al-Qur'an huwa kalamullah al-munazzalu ala nabiyyi Muhammad sallallahu alayhi wa sallam القرآن هو كلام الله المعجز بلفظه ومعنيه ومع المعجز المعجز بلفظه ومعنه المنزل على خاتم النبيين والمرسلين بواسطة جبريل عليه السلام المكتوب في مصاحف المتعبد بتلاوته المنقول إلينا بالتواتر بالتواتر بالتواتر المبدوء بسورة الفاتحة والمكتتم بصورة الناس المتعبد بتلاوته صح آه، أبان فوني أبوني ما شاء الله لا قوة إلا بالله أبا أما بوان بينا ما شاء الله لا قوة إلا بالله أنت تبادر أو أنا أقول nínú àwọn orúkọ eléyìí tí alukur'an tó níjọ́ gbẹ̀ndẹ̀ alukiyama ń jẹ́ orúkọ kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀rí rẹ̀ láti inú alukur'an orúkọ márùn nínú àwọn orúkọ tíjọ́ gbẹ̀ndẹ̀ alukiyama ń jẹ́ eléyìí tí alukur'an sọ fún wa orúkọ kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀rí rẹ̀ láti inú alukur'an. àtọ́ba fẹ́ pariwo ẹ̀rọ àwọn àlọ́bàmù orúkọ márùn nínú àwọn orúkọ tí alukurani ń jẹ nínú àwọn orúkọ tí tó gbẹndà kìyàmà ń jẹ orúkọ kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀rí rẹ̀ láti inú alukurani náà. ọkọ mi ni Usman Musa láti ìlú Ìlọrin. ilé wo ní Ìlọrin. ní ilé àfa bàbá. náà ládùúgbò wọn. ní airport nílọrin. náà. náà àkókò àkọ́kọ́ òun náà ní ìfẹ́ bọ́ọ̀bù. Mm-hmm. ẹ̀rí rẹ̀ ẹrú rẹ̀ òun náà ni ó wà ní sọ́ọ̀tì pẹ̀lú ọ̀gbìn sálá subhanahu wa ta'ala sọ pé yọ wọn tẹ̀lé. ọ̀pọ̀ àkàsọ̀ ẹlòmí. ẹlẹ́ẹ̀kejì. náà orúkọ márùn nínú àwọn orúkọ títọ́ gbẹ̀ndà òkè àmẹ́ ń jẹ́ ilé ìtàlù kùránì tọ́ka sí pẹ̀lú ẹ̀rí ẹ̀. naam. ta ló fẹ́ dáhùn ọ̀dà sọ di mẹ́ta orúkọ mẹ́ta. السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ọkọ̀ àkọ́kọ́ tí Al-Qur'an ní jẹ́ wọn náà ni. ìjọ gbin lẹ́lu kìyàmù. ìjọ gbin lẹ́lu kìyàmù àtàwọ̀rọ̀bù. ẹ̀rí rẹ̀. ọ̀rọ̀ bá sọ ní Al-Qur'an yawma yajma'ukum li yawmil jam'i dhalika yawmut targhab alákejì ìjọ gbẹ̀ǹde ìjọ gbẹ̀ǹde. àtọ́jọ́ pé àkìyàmà tó ń jẹ òun ni òun ni yawmul fasl mhm. ọlọ́run bá sọ náà lọ́kùnrin hàn. لي إن يوم الفصل كان ميقاتا صح لك تام يوم الفرقان لا يوم الحساب اها قال الله سبحانه وتعالى يوم ترى يوم ترى يومئذ يوم ترى يوم يوم يوم يا يرونه Ah, àmọ́ àríire o àríire o sèké tún jẹ́ alqari'a tó wà ń lọ jìnnàjìnnà torí ti Allah ẹ̀rí rẹ̀ ń kọ́ ẹ bá ní gbẹ́bùn fún ẹ lọ́wọ́ ẹ bá ní gbẹ́bùn fún ẹ masha Allah ilé ìjagun láwa ni máa bọ̀ ń bí. masha Allah. Uh, والولد عصو إنو القرآن قل يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم كن انكتا بي سلي وفراري نينو آي آي. يا أيها النبي لم تحرم ما أحل الله لك يا النبي كن لودي tó ń ṣe ntòlúwa ṣe lẹ́tọ̀ fún ọ di ìwọ fúnra rẹ kí ni nǹkan náà ẹni tó bá mọ̀ kó tètè bọ́ bì. naam aleykum salaam tula. orúkọ mi rìdwan láì bó zakaria mhm. ìlú Ìlọrin. ìlú ilé wo. ní ilé olóko. àdúgbò wo. ní eh, ìbàdàn ìbàdàn faransé ní àdúgbò. naam kí ni ànábi ṣe léwọ̀ fúnra rẹ̀. kí ni ànábi ṣe léwọ̀ fúnra rẹ̀ náà ni oyin oyin. Tọrọ kan wà lórí rẹ̀ ni gbogbo ọrọ tó wà ní kẹ́ mú wa ah, ayé wa ọ̀rọ̀ pọ̀ yálà. oyin mm-hmm. àwa ríre bí bá ní gbé fún wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bùn fún wa àwọn nǹkan míì tánàbì tún ṣe fúnra ẹnu bá ni. نعم السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. أبو بنتي أبا مقوقس رفع النبي محمد صلى الله عليه وسلم. كيلو قال. مارية الخلقية. اها. تابي كنتوني. تابي العسل. تابي كنتوني. <laughs> ọ̀dọ̀ àwọn wo níyàwó anabi sallallahu alayhi wa sallam tí wọ́n dẹ́tẹ̀ sí anabi sallallahu alayhi wa sallam tí anabi fi ń ṣe àwọn nǹkan yìí léèwọ̀ fúnra rẹ̀. àti. àti um, àti. Uh, alẹ́ ẹgbẹ́ bùn fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. naam tani àwọn kejì tó dẹ́tẹ̀ sí anabi sallallahu alayhi wa sallam ẹ ń bá kọ́ débẹ̀ ni. naam naam ẹ tán kínní yẹn. bẹ́ẹ̀ ni ẹ ẹgbẹ́ bùn fún. الله عز وجل ومن المؤمنين من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا أريد أن يأتي سكاله tani sọhabi tí àyà yìí sọ̀kalẹ̀ nítorí ẹ̀ naam. salaamaleykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. àyà sọ̀kalẹ̀ lórí zayd bin thabit. ọgbà. Oh, من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا نعم السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته orúkọ ni مصطفى الله mustapha abdullahi bello láti ilé torí sàárì Mus'ab bin Umayr. ẹ gbà naam. ẹ bá kíráàkì ẹ jáde aya ìsọ̀kalẹ̀ lórí sàábì kan kò kópa nínú ogun Badar ó wá jẹ́jẹ́ gbogbo ìgbà tí Olúwa bá tún ní kógun mi ó ṣẹlẹ̀ Allahu gan ò rí ní tòun ó ṣe ta sàábì náà. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه نعم السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام. ركم بن عبد الحي أنا أنس وطريق لوري صحابي أنس ابن النصر. ابن النظر ابن النظر صح. أباني قوي أبو فرح وأقوى. الله عز وجل ولما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل واتني ذو القربى نينو آية آي ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل تعواتني ذو القربى tẹ́ẹ̀ma fẹ́yì ọ yàtọ̀ sẹ́rì ogun fẹ́yì lọ́wọ́ àwọn kèfèrí tolúwa dá padà sọ́dọ̀ àwọn mùsùlùmí láì jagun láì gẹ̀sìn láì jà wọ́n níjà. Ja wọ́n gbọ́ pé àwọn mùsùlùmí ń bọ̀ wọ́n túlẹ̀ gbogbo dúkìá wọn di tàwọn mùsùlùmí olúwa wa sọ pé bẹ́ẹ̀ ṣe pín in ntẹ́ rí gbà ń tólúwa dá padà fún yín ńlá ìjà tólúwa ni àti ti ránṣẹ́ rẹ̀ ó sì tún jẹ́ ti àwọn mọ̀lẹ́bí ànábì tó súnmọ́ ànábì ó tún jẹ́ tàwọn ọmọ òrukàn ó jẹ́ tàwọn aláìní ó tún jẹ́ tàwọn arìnrìn àjò tó ṣe pé nǹkan tán má lọ́wọ́ àwọn atani mọ̀lẹ́bí ànábì tí wọ́n fún. naam àwọn atani mọ̀lẹ́bí ànábì. ọ̀dà àbí tẹ bá wa máa bọ̀ máa bọ̀ àríọ̀. ẹni tó tún ma lẹ́yìn rẹ̀ kó náà súnmọ́ torí possibility wà naam. aleykum salaam tula. Mhm. naam àwọn atani mọ̀lẹ́bí ànábì o mọ̀lẹ́bí àti torí ohun tó fẹ́ jẹ́ tìtì àdébọ̀kù fún mùsùlùmí ọmọ ìlú náà ẹ fi lẹ́yìn lẹ̀ aláwọn ta ni mọ̀lẹ́bí ànábì tá a fún wọn ń bẹ láyé dì sin o wọn ò tí kú tán ẹ gbá naam àwọn ta ni mọ̀lẹ́bí ànábì yálà fọ́dọ̀. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. àwọn tani mọ̀lẹ́bí anabi tá a fún ní fẹ́yì. Ah, àwọn tani ẹ̀gbá òbúrò ẹ̀gbá lọ́wọ́ wọn sáré ni tó fẹ́ dáhùn àwọn ni banu hashim àti banu abdulmuttalib banu hashim àti banu abdulmuttalib ní ìsìnbẹ̀rẹ̀ yìí jẹ́ ti àwọn bàbá bàbá bàbá tó bá ti lé ní ọdún márùnlélógójì àti màmá tó ti lé lọ́dún márùnlélógójì àwọn ni ó dáhùn béèrè lẹ́yìn èwo ni súrà tó jẹ́ pé kò sí é má kà ní nínú sọ́láàtì. àwọn bàbá bàbá ni o ẹ wàá kà á gbọ́ bẹ́ẹ̀ bá ti kà á tẹ́ ẹ bá kà á dáa kò sẹ́fùn ẹ bá ní gbé kinní fún wa ẹ wàá gbé gbòǹgbò fún wa. ẹka ẹka kí gbogbo yẹn gbọ́ abẹ́ fi ń ṣẹlẹ̀ máàmù. الدين يا صراط وياك مستقيم اهدنا صراط مستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين bàbá ọgbà o bàbá ilé àdáàrọ ọgbà o ẹ mójútó sọ láti yín o torí pé fatia rẹ̀ kọ̀ dángájíá ẹlòmíì ó lè dáhùn màmá màmá tán mọ fati aka naam ẹ bá ní gbé gbòǹgbòǹ fún wa ń bẹ̀ o. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. أنعمت بالصالحين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين màmá yìí náà gbà ó ẹ mójútó sọ láti yín fátá yín ò dúró dáadáa ẹlòmíì ẹlòmíì ẹ wá wá bá ka fátíà. àwọn bàbá bàbá àwọn bàbá bàbá táwọn màmá màmá. ọ̀dọ̀ àwọn ọmọ kéékèèké. a ṣe sùúrù àti ìfi condition lélẹ̀. ẹ kọ́kọ́ lọ jókòó látòrí ọmọ òòjọ́ títí sọmọ ọdún márùn. ọmọ òjọ́ sọmọ ọdún márùn. àwa ti ju ọdún márùn lọ. ọmọ rondo rondo ẹ bá ní wọ ọmọ kínkínní tí o ti ju ọmọ ọdún márùn lọ ẹ bá ní gbé fún jàre. naam. ó gbìyànjú wá ẹlòmíì. masha allah masha allah masha allah ọmọ mi ọmọ mi inú ọmọ rondo rondo. wọn ó gbìyànjú àmọ́ àwọn ibìkan wà ẹ fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ fún bàbá rondo yìí. ẹ fún bàbá rondo olóyè tọ ẹ àwọn màmá màmá tá a bá ka fati àtàn kí là máa wí ẹni bá mà tá a bá ké fati àtàn nù sọlẹ́t kí là máa wí ẹni tó bá mà kọ́ ta ni ọ́ dáhùn ẹ gbọ̀ngbọ̀n fún wa ta ló fẹ́ dáhùn tá a bá ké fáti àtàn kí là á wí. aleykum salaam tó lọ wọ́kẹ́tù. ni Ibrahim. ẹ̀hán kí á lẹ́yìn. mùsùlùmí làwà àwọn òyìnbó ló ń ṣe gbogbo àṣàrọ̀ ó kọ tí ń lẹ́ẹ̀kọ́ sọ lẹ́yìn náà sọ kọ bàbá yín pé àmín. ẹ wí dáadáa. àmín. ẹ. àmín. ó ní ta fẹ́ mú ẹgbẹ́ mi sẹ́nu am ẹ am ọ̀dàrú ń bẹ̀ o. àmín ah, à ń lọ nu lédè Lárúbáwá kìí Allahumma stajib pé Allah gbàdúrà wa ìlànà fẹ́ kẹ́ wí àmín ó túmọ̀ sí pé à ń lọ ọbẹ̀ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ jọ́sìn wa náà gan kan ṣeré náà ni ẹ́ kò sí ṣẹ́dà lórí míìm ẹ pé àmín <laughs> nínú kẹsọ báwọn àbí kẹsọ pé àmín àmín àbí ká sọ pé gbogbo yín àmín àbí ká sọ pé àmín. kìí ṣe amina o ìsọkúsọ burúkú o ní amina mo rò pé yé wa kò tí ń tí ń jẹ́ bẹ́ẹ̀ lédè amina ìsọkúsọ nù amin àbí amin ẹ bá ní gbẹ́bùn kan fún wa ẹ̀yin ọkùnrin tani àti tani nínú àwọn èèyàn tí ń ṣe sọ láti ní ó ṣe imam. ẹni tó wà lẹ́yìn imam ẹni tó dá dúró tí ń ṣe sọ̀láàtì rẹ̀ ẹ wá fèsì mẹ́tẹ̀ẹ̀ta náà. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. orúkọ mi ni abdulrahman abdulrahman láti ìlú ṣáájú. tí ìmáàmù bá dáhùn tí wọ́n bá sọ àmín èmi ọmọ ṣé ìmáàmù ọsọ àbí òní sọ mọ ń sọ pé ta ni ó sọ ṣé ìmáàmù ọsọ àmì ń bọ̀ láti rí bọ́ọ̀lù àdìsí náà sọ. tàmínùhù tàmínà màláìka wàlákin lam yóò kárí ìmáàmù fi dàlík wọn ò dákọ̀ ìmáàmù nù tó kàn ntí ọ̀ka ni pé ẹni tí àmì tiẹ̀ tó bá ṣe déédéé ti màláìka ṣé ìmáàmù wa màláìka ẹ kà á náà là wà. kò sí mbẹ hadith kan ọ̀rọ̀ lé yín sákìlù ntaade ti sọ nínú sunan Abi Dawud ó ní pé fa innal imama yu'ammin. فإن الإمام يؤمن فمن وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه لين أنه صحيح مسلم أتي صحيح البخاري فإذا أمن فأمنه tí màá bá sọ ámì ẹ̀yin náà sọ ámì ẹ̀ rí mu wá tábà ka fatia ẹnikẹ́ni tó bá mọ̀ kó bá jọ kùn kó bá jọ obìnrin kìí ṣe nínú sọláàt tábà ka fatia tán sọ́tọ̀ ká ṣe ámì àmọ́ kìí ṣe nínú sọláàt. sọ́tọ̀ àbí ọ̀tọ̀ ẹni tó bá tó ẹ mẹ́rin wa. tán lẹ́yìn lẹ́yìn àyà wo láyà tó gùn jù nínú alukur'an. No ẹni tó bá mọ̀ kọ́ wá. ọ̀dà abẹ́sẹ̀ wà ẹni àkọ́kọ́ aya ológun junu alukur'an aya tó dẹ́yìn tó lè ka ọ̀dà àgbà sí wà lè ka ọ̀ya. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام آية تقول جيان مانوا ẹ lọ jókòó ta ló mọ̀ ta ló lè kà pàápàá jùlọ náà àwọn kéékèèké wọn dáná àwọn ọmọ tó dàgbà àwọn bàbá tó dàgbà. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوا وليكتب بينكم كاتب بالعدل بالعدل ولا يأبى ولا يأبى كاتب أن ولا يأبى كاتب أن يكتب كما علمه الله وليكتب فليكتب فليكتب ẹ bá ní gbẹ́bùn fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ bá ní gbẹ́bùn fún ti dárúkọ ogun badar nínú alukur'an ntọ́ bá mọ̀kọ́ نعم اسماعيل سافر نعم نعم نعم أعوذ بالله من الشيطان الرجيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. nbololuwa ti dárúkọ ogun Uhud nínú alukur'an. ogun Uhud nínú alukur'an. ada aya wo ni aya alakọkọ tó kọ́kọ́ sọ̀kalẹ̀ alukur'an aya alakọkọ naam. orúkọ rẹ. hasan salawudeen. láti ilé wo. láti ilé láti ilé ilé. tó alukur'an. eléyìí naam aya alakọkọ tọkọ sọ̀kalẹ̀ nu alukur'an mhm. láti bo láti léwo. Mhm. bisimilahi rahmani rahim ikra bismi rabbika alladhi khalaqa khalaqa. ọgbà ma لا جوكو. ìyẹn ni kò dáa kéèyàn dáhùn àmọ́ dáa jùlọ kéèyàn ronú kó tó dáhùn àyà alákọ̀ọ́kọ́ tó kọ́ sọ̀kalẹ̀ nínú alukur'an. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim iqra bismi rabbikal ladhi khalaq khalaq. ọ̀ dàrú. <laughs> naam. السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله. Orúkọ mi إبراهيم Ibrahim Abdulrahim. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. Ẹ bá ní láyà tó sọ̀kalẹ̀ gbẹ̀yìn nínú alukur'an tí nǹkan mi ò sọ̀kalẹ̀ lẹ́yìn rẹ̀ ma. naam. salaamu alaykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. o kò mi ni abdullahi sọlọ mhm. láti ìbàdàn. wàtàkùn yẹwò àwọn bíláì mi náà ṣe kọ́ ni wọ́jì. واتقوا يوما ترجعون فيه إلى الله توفى كل نفس ما كسبت وهم لا يظلمون أجواب فهم Olúwa Ẹlẹ́dàá sọ pé abasa watawalla ta lẹni tó lu torí rẹ̀ sọ súra yìí kalẹ̀ gbígbà tí baba ìmáàmù Masifa fẹ́ dáhùn Misbah ẹ̀ jáde. Eh, ẹ bá ní gbé fún bàbá tó wà tà àwọn ọkọ rẹ ilé yín. orúkọ mi ni Yusuf Busoyi láti ìlú láti Ògbómọ̀ṣọ́. ilé wo l'Ógbómọ̀ṣọ́ <laughs> ibi tó ti wá gangan lọ́sọ̀. ìlú Ẹdẹ láti Sagba. àdúpẹ́ mhm. ilé ànábì là. lórí ànábì torí anabi ni wọ́n ṣe sọ kalẹ̀ ààyè gbà o torí ìta ni wọ́n ṣe sọ abasa wàtawàlà sílẹ̀ ẹ gbà. naam. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam. allah ó sọ súra yìí kalẹ̀ ó sọ kalẹ̀ nítorí ó sọ kalẹ̀ fún ó sọ kalẹ̀ nítorí Abdullah ibn Ummi Maktum. bẹ́ẹ̀ni ẹgbẹgun fún so lè dárúkọ súra márùn tó jẹ́ pé ìforíkalẹ̀ wà nù ẹ̀ àwọn àyátù sẹ́jìdà ọ wà nínú wa súra márùn àwọn obìnrin ọ̀dá o ẹ bá ní gbé fún yàrá ìjà rí. aleykum salaam wa rahmatulah. orúkọ mi ni rọ̀fíà ìsẹ́rí láti ilé òkun èbò ní òkun mọ́ṣọ́. Súrọ́tò àárọ̀. Mhm. Súrọ́tò Súrọ́tò Mariam. Mhm. Súrọ́tò Ìsirọ́ì. Mhm. Okùn méjì. Súrọ́tò Hajj. Bẹ́ẹ̀ni, mélòó kan ló wà nù Súrọ́tò Hajj? Ẹ bá ní gbẹ́bùn fún un masha allah ẹfun. wọ́n ní ẹgbà. tọ́ وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت kí lorúkọ àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí Olúwa tó lọ ìdájọ́ lórí ọ̀rọ̀ wọn lára.

láti Ṣakí yálà Kaabu ibnu ọ̀dà ẹ̀kejì abẹ́rẹ́ nǹkan mẹ́wàá alákọ̀ọ́kọ́ nǹkan bàbá Ṣakí ọgbà ó ẹ bá ní gbé fẹ́ lómi. aleykum salaam. نعم كعب بن مهدي اها هلال بن أمية اها مرارة اها مرارة ابن أقويف بابا okay nínú àwọn bàbá bàbá àtàwọn màmá màmá tá ti lé ní ọdún márùnlélógójì tá a bá ké fati àtànsúrà wò la lè kàlé náà àwọn àgbàlagbà ta ló fẹ́ dáhùn ẹgbẹ́ ẹgbẹ́ fún àbọ̀ àmìnà. aleykum salaam wa rahmatulahi bàbá kí sọ́ọ̀tù fàájì àgbà kò sí sùúrù àtàlẹ́ ìkàlẹ́. ẹ̀ka kan ká pé lásùbọ̀ òní kílẹ̀ kà ẹ̀yin sì ni imam. bismillahir rahmanir rahim. والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس مما عليها حافظ bàbá ìmáàmù ọ̀ka dáadáa à ń bọ̀ gbogbo àwọn ìmáàmù ìmáàmù ọ̀yọ́jú ń bi lónìí naam ẹ ti ṣe mistake. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس مما ó ti parí bàbá imam masifa. ìmáàmù mi tó bá wà ń na. kó náà máa bọ̀ náà ńgbà tẹ ṣe àṣùbà fún jama láàárọ̀ ìkìlẹ̀ ẹ̀ka lẹ́yìn fatia ẹ̀ka. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض له الملك ولو لهم له الملك ولو الأمر هو على كل شيء قدير هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير خلق السماوات والأرض بالحق وصهركم فأحسن صوركم وإليه المصير يعلم ما في السماوات والأرض ويعلم ما تنشرون وما تعلنون والله عليم بذات الصدور ọ̀dà ọ̀dà ọ̀dà bàbá imam ẹ bá gbẹ́bùn fún wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé gbogbo kí ó ti bàbá imam ké bóun wọ́n ṣe dùn tóun kò sí tẹ̀júwìdì ń wọ́n fagun bí tí o tiẹ̀ ká fagun wọ́n ràn mú bí tí o tiẹ̀ ká ràn mú ẹ kí bàbá yìí máa mọ padà lè kí o abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kò túmọ̀ sí kíkẹ́ máa tún sọ láti ṣe lẹ́yìn ẹ̀ àmọ́ kò tí ì máa kí o dáadáa tí ó fi máa ṣe imam ọjọ́ ìbò ti ṣe jẹ́ imamu mi. ntẹ kàlẹ́ ìfá tí alásùbà yìí fáwọn jama. bisimilahi rahmani rahim wàlá asu. lásùbà lásùbà ó ti kúrú ju bàbá yìí mọ kìí ṣe lálàzárì bá ó ti kúrú ju ọ̀rẹ́ kàkà gbọ́.

ẹ fún wọn lẹ́bùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmáàmù mi ìmáàmù Tajudeen ìmáàmù Imam lọ́kọ́ fẹ́ wá mhm. kí lẹ kà lẹ́yìn Fatiha fáwọn jàmá láàárọ̀ yìí ẹ kà ká gbọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أهوى سنكرعك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل توصرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى ẹ bá gbẹ́bùn fún wa bó tilẹ̀ jẹ́ pé tajwid wa nù kí oyin àmọ́ àwọn makharijul huruf lágbọ́n abìkan ó ní ìdí àtúnṣe naam lẹ́yìn eléyìí ǹjẹ́ kẹ́nìkan á bá dárúkọ orúkọ márùn tí ń bẹ fún ná eléyìí tá alukurani pé iná kó sì sọ àwọn ẹ̀rí rẹ̀. iná kolu ẹlẹ́dàá kọ́là wa ń bẹ̀ naam ntọ́fẹ́ jáde kọ́ jáde yàtọ̀ sáà ta ti jáde rí ẹni tó ti gbẹ̀bùn rí kọ́ mọ́ wà ẹ fi ilẹ̀ fáwọn. امين السلام عليكم ورحمه الله وبركاته عليكم السلام ورحمه الله وبركاته حاميه اها بل هذه رواة. بعد اعوذ بالله من الشيطان الرجيم سيصلى نارا حاميه اها جهنم اها بعد أعوذ بالله من الشيطان الرجيم فنيدي وقولي ما لترون الجحيم جحيم نو كيس جهنم جحيم اها جهنم اها آه. jahannam. ah nǹkan ló kọ́mọ̀ jù kò ní di bá dàn kò ní di bá dàn masa ti sọ àyà. lẹ́tọ̀rọ̀ tọ́rọ̀ òun náà jahim nánu. يوم تب kọbúrò ìgbìyànjú ẹ wá gbélé yìí. Mhm. ẹ dáhùn ẹ dáhùn kíákíá tí mo pé láti ṣàkílẹ̀ tiwa. بالله من الشيطان الرجيم ولل أولئك أس وللذين كفروا بربهم عذاب جهنم أها ترميهم بحجارة من سجين أها سقر ما سلككم في سقر أها ما سلككم في سقر حامية نار حامية أها. وسيق الذين كفروا إلى جهنم أتسا جهنم تلنا توميهم بحجارة أتسا سجيل أتسا أتسا kọdájú kọ ọmọ tàbátì àdá mú kọtọ wa ń bẹ wa. bisimilahi rahmani rahim sayasla naaran daata lahab. وامرأته حمالة الحطب لو حطب kò tí ò mú wa kò tí ò débẹ̀. ọmọ tí ń jẹ́ hatọ́b lédè Lárúbáwá igi ìdáná ó tí ì débi tó wà káyà tó masad mm. ẹ fún bẹ́ẹ̀ at last wọ́n á gbà saki ni mashallah naam dárúkọ. àwọn èèyàn mẹ́fà tó ṣe pé gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn mẹ́fẹ̀ẹ̀fà anabi ni ọmọ anabi talukurani sọ̀rọ̀ wọn anabi ọmọ anabi ẹni tó bá mọ̀ kọ́ bọ́ọ̀bì ni kì í ṣe pé máa sọ́ bá wọn. ó ti gbẹ̀bùn tẹ́lẹ̀ ẹni tó bá ti gbẹ̀bùn kó jókòó aleykum salaam. orúkọ mi kamil yunus láti ilé lọ́ba nípa. Mhm. àwọn anabi tó jọmọ anabi anabi ibrahim aleyhi salam. anabi tani. anabi ismail ọmọ ibrahim. anabi mhm. yaakub ọmọ ishaq. anabi mhm. yusuf ọmọ yaakub. anabi yahya ọmọ zakariya. débi tá n lọ. <laughs> anabi suleiman ọmọ daoud. ọmọ daoud kẹsì daoud ó kò kan kò kan. yakub ọmọ tani yakub ọmọ ishaq yusuf ọmọ tani ọmọ yakub ẹgbẹ fún lọba níkà. súrà kan wà nù alukur'an tó yẹ pé gbogbo àyà kọ̀ọ̀kan nínú rẹ̀ òun náà ní gbólóhùn allah lọ́wọ́ àmbẹ̀ gbogbo àyà kọ̀ọ̀kan ẹnìkan ti fẹ́ dàmbẹ̀ mhm. ahadaw mujadila ọgbà láti bo gánà rí. tọ́ ẹ bá ní gbẹ́gun yẹn fún. Sura kan wà nínú alukur'an nílẹ̀ yìí tó ṣe polo ẹlẹ́dàá wa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú orúkọ èso méjì súra kejì wọ́n sì parí rẹ̀ pẹ̀lú orúkọ ànábì méjì súra àkọ́kọ́ súra àkọ́kọ́ alo ti gbẹ̀bùn ẹ tó ti gbẹ̀bùn kó sinmi bàbá yìí máa ma sinmi a na, aleykum salaam láti bo. Mhm. ẹ dákun ẹ jẹ́ agbọ́rọ̀ tẹ́ ẹ bá mọ̀ ẹ bọ̀ wájú ni káwọn náà fi fún yín béèrè tí ó da yín lágara kì í ṣe pé kàn máa sọ nílẹ̀ nílẹ̀ torí tá a bá ti rí pọ̀ bọ́ wájú bó ṣe ṣe furukọ́kọ́ furukọ́kọ́ lágbàá lóòótọ́ àfọ̀n béèrè tó ní dáhùn lọ́dún méjì naam ìnìkìnì ńgbà wọn ti sọ sí ọ létí ẹ dákun ẹ gbàgbé ẹ gbàgbé lẹ́yìn kí ló tí ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá inna shani'aka huwal abtar kí ló dé tó fi sọ̀kalẹ̀. inna shani'aka huwal abtar. tọ́lá fẹ́ mọ̀ báyìí iná sọ́kọ́ máa nábì kúnjọ ọdún ara sọkúsọ tẹ́ ẹ máa sọ nàìjíríà ẹ wá dáhùn tó bá gbé lọ fẹ́ sọ kúkú jókòó rẹ jẹ́jẹ́ ìsọkúsọ nìyẹn naam inna shani aka huwal abtar kí ló dé tó fi sọ kalẹ̀. aleykum salaam tó lọ barakatu. lórí àwọn tí wọ́n ń bínú àyàn bíi. Mhm, bó wọn ṣe ń bínú ẹ̀ gan-an rí pọ́kọ́lé àwọn ọ̀kọ́lé. ọ̀gbájàre wọ́n ń ronú sọ̀rọ̀ ni. àwọn súrà tó bẹ̀rẹ̀ pẹ̀lú dárúkọ márùn warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Ummin Abdul Alim Ahmad Subahuddin. Mhm. Mhm. Suratul 2. tọ ẹ gbà lọ́wọ́ rẹ̀ àwọn ọmọbìnrin wọn yẹn ẹ jẹ́ àwọn ọmọbìnrin náà try aleykum salaam tó lọ rẹ ọdọ akọ rẹ náà mhm. fọwọ́ rẹ̀ sísàlẹ̀ mike má fọwọ́ bò naam suratu mhm. Mhm. suratu fusila suratu ahqaf ọkọ mm-hmm. kan Suratu Zumar kò sí mbẹ Suratu Ghafir ọgbà ẹfun lẹbùn yẹn. súrà kan wà tán àwọn sura kan wà tán nàbí sallallahu alayhi wa sallam sọ pé ní tó bá fẹ́ rí báwo níjọ́ gbẹ̀ndàlùkìyàmù ó ti ṣe rí kọ́ka wọn. àwọn súrà tó ṣe pé tí wọn bá fẹ́ máa bá oníjọ́ gbé ní ẹ̀rọ kíá mo ti ṣe rí kọ́ka wọn ẹni tó ti gbẹ̀mú kọ́ mọ́ wà. naam ẹni tó fẹ́ dá nǹkan bọ́ wájú. ta ló fẹ́ dáhùn aleykum salaam ورحمة الله وبركاته. نعم. sah ẹgbẹ́ صح. yẹn يفهم. wàá gbà. àwọn kan márùn kan wà tánàbí sallallahu alayhi wa sallam sọ pé nìkan kan máa fi Allah àyà kan wà tọ́ka sí nǹkan márùn. عليكم السلام ورحمة الله. آية أنا هو نسوة الجمعة. بسم الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأوهام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأو بأي أود تموت إن الله عليم حكيم أه إن الله إن الله عليم خبير صح إبان قوي بفن لا تلاني lárúkọ àwọn sura mẹ́ta tọ́gbé harafi kan náà ní parí gbogbo àyà kọ̀ọ̀kan àyà kọ̀ọ̀kan àyà kọ̀ọ̀kan nínú àwọn súra yẹn. súra mẹ́ta náà. Naam. Naam. السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام سورة محمد أوبا نعم أنا توفي نعم اسمي عبد عبد السلام عبد العزيز التي لأولاد سورة الناس سورة الفلك سورة الأحد سورة الناس فلك أيا كابوبوي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد àwọn aráàfin wọn أنا ń parí àyà harafi wo lọ parí àwọn àyà rẹ̀ tó fi mú wa kí ló dé tó fi fi ṣe àpèjúwe dal ẹlẹ́kejì. bisimilahi rahmani rahim qul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasikin idha ومن شر النفاثات في العقد ومن شر آسد إذا حسد بسم أعرفي ولن قليلا kò ṣe déédéé kò ṣe déédéé ọgbà torí pọkàn cough ọkàn dal kò ṣe é ṣe sample was not whoever nurse. màá ah, gbọ́ nurse ó tún kò kàn. mo súra mi wá suratul ikhlas ó ti wọ bẹ́ẹ̀ suratul nas ọ̀wọ́lé mú kàn wá èwo ni súra kẹta. èwo ń súra kẹta ta ni ọ̀ràn lọ́wọ́ èwo ń kẹta ẹ sọ láti fi tẹ wà ó ń súra kẹta Kawthar sah máa bọ̀ bàbá yìí ni bàbá yìí ni ọ̀dà bàbá tó kọ́ dáhùn ọlọ́lá wọ́n wá gbà sórí kí ó tàn ká yẹn bó ṣe jọ bí ìgbà títẹ̀ ju ìdùwà ń bẹ̀ ó ní pírọ́blẹ́mù pé àwọn aráàfin ò pé dáadáa ń bò mí òun gbé aráàfin síra wọn lẹ́yìn ìjọba wọn. olúwa ẹlẹ́dàá wa ó sì ọtí mímu léèwọ̀ pẹ̀lú àwọn àyà mẹ́ta eléyìí tó túmọ̀ sí pé oríṣi ìpele mẹ́ta lọ́nà tí sísè ọtí léèwọ̀ gbà èwo àkọ́kọ́ tó lu akọ́ sọ̀kalẹ̀ èwo lẹ́lẹ́kejì èwo ta ló fẹ́ dáhùn naam orúkọ rẹ. aleykum salaam tí lọ́wọ́ kan. orúkọ mi ni Muhammad Shakurudin. Mhm. ilé wọ. wọlé ọlá. ilé yín. Mhm. àdúgbò wo. ní ilé pàjẹ́. Mhm. ilé pàjẹ́ ilé pàjẹ́ kó má ilé wọlé ọlá bàbá pàjẹ́ wà wọn ká wá wà ń kalẹ̀ tí wọ́n fi tí wọ́n fi sáyẹ̀nsì àhán ẹ̀yà. Suratul Baqarah. àyà olólù akọ sọ̀kalẹ̀ nípa ọtí èwo la kejì èwo la kẹta. yas'alunaka 'anil khamri wal maisir. èwo la la kejì. yas'alunaka. kò sí yas'alunaka mọ́ ẹlẹ́kejì. يا أيها الذين آمنوا ọmọ ah, ẹlòmíì. يا أيها أها أها يا أيها الذين آمنوا kutiba. أمم كتب باو أي أي أفاين orúkọ rẹ̀ wa aleykum salaam naam láti ilé wo naam ni. ni. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر أما أبدا علي السلام عليكم عليكم السلام عليكم aya kejì. جيد آية كتا والأنصاب والأنصاب والأزلام أوي بما سويني هاتوا تعالى هيك إنما الخمر إنما الخمر wàlmẹ́yìsirò ẹgbẹ́ fún wa. àyà olólù ẹlẹ́dàá ti sọ lóhóòbẹ̀ lóhóòbẹ̀ kí sì ni tó máa lóhóòbẹ̀ àyà tán ti sọ lóhóòbẹ̀ àti ìtumọ̀ rẹ̀. ta ló fẹ́ wá dáhùn. lugub kí sì ni túmọ̀ lugub. ta ló fẹ́ wá dáhùn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. على السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. من الله شيخ. نعم. آية أعوذ بالله من الشيطان الرجيم لا يمسون فيها نصب ولا يمسون فيها لغوب لا يمسون فيها لا يمسون لا يمسون باو لا يمسهم لا يمسهم لا يمسهم فيها نصب ولا يمسهم فيها لغوب كنتم لغوب مبا كوين táyà bá o kò ṣe mọ́tò aya mi ti lóko butun wa ọgbà. ولقد خلقنا السماوات وما في الأرض ولقد خلقنا السماوات والأرض والأرض وما kí ni tó máa lọ kó bọ̀ bẹ́ẹ̀. kí o ṣiṣẹ́ kí wá kí o kì í sáré lásán ní jẹ́ lóko máa sọ lédè lárúbá tó bá máa túmọ̀ rẹ̀ kó túmọ̀ rẹ̀ al irọ́ lásán ara ń tà ń pè ní irọ́ lásán nìyẹn ẹ fún lẹ́bùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ahan lóko kí ni tó máa ẹ̀yà kọ́sọ́ ẹ̀yà kí nǹkan dáyàn lágara sáà ẹ̀bùn ó lọ gbà burú ẹ̀ fẹ́lẹ́ kù. Ìlọrin ló ti wá. aya olólùwà ti dárúkọ al-ajdath al-ajdath kí sì ni túmọ̀ rẹ̀ ìwà ayàwó ni. al ọ wà ń tòsítòsí. naam. tóbìnrin bá fẹ́ dáhùn ta ló fẹ́ dáhùn. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص ونقص ọgbà ọgbà al-ajdath al-ajdath. السلام عليكم ورحمة الله. عليكم السلام ورحمة الله. orúkọ mi ni Abdulhamid Abdulaziz. sáré. náà sáré. àkọ́kọ́ káyà tó ti wá kó tó wá sọ̀tùmọ̀ rẹ̀. yẹ́wò mo yẹ ojú lamina ajidaasi sẹ́wọ́n wá káyọ̀ wọn. ẹ̀ ẹ́ gán ni tuma ajidaasi. sáré. kí sáré ẹ̀yọ̀ kan. àwọn sáré. ẹ̀fọn. ẹ̀mí ló gan ni malayika jibril alayhi salam ní máa wá ṣe àtúnyẹ̀wò alukur'an pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lọ́dọọdún. السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. ولكم من فضل الرحمن المجدين هذه الأمور. Ìbọ̀lọ́gbọ̀ Jibril wọ́n máa ń ṣe revision ni. kò sí yorùbá là wá sọ ìlú kuresh níbí kuresh yorùbá revision kọ wọ́n máa ń ṣe àtúnyẹ̀wò quran. wọ́n máa ń ṣe àtúnyẹ̀wò quran lọ́dọ̀ ọdún lẹ́ẹ̀mí. pẹ̀lú ànábì. pẹ̀lú ànábì lẹ́ẹ̀kan àmọ́ ọdún tí ànábì tí wọ́n kú ẹ̀ẹ̀mejì wọ́n ṣe. sá ẹgbẹ́ bùn yẹn fún máa bọ̀ báyìí. ẹ bá lè fi. ní tabawo bẹ̀rẹ̀ alukur'an àwọn sura kan wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú bíi alifilami alifilamra hamim yasin tọ́ha tá a bá yọwọ́ àwọn aráàfi tó wá láwàtún wá tá a yọ àwọn sọ́tọ̀ tá a mú ọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan mélòó la yìí jẹ́ ẹ gbà ẹ gbà. ẹ gbà ẹ gbà ẹ fún lẹ́bùn. nínú alukur'an alukur'an sọ fún wa nípa ẹni tó jẹ́ ọmọ káfìrì ní ìgbà tí bàbá tiẹ̀ tó jẹ́ mùmínì ó tún sọ fún wa nípa ọmọ tó jẹ́ mùmínì tí bàbá rẹ̀ jẹ́ kèfèrí ó sọ fún wa nípa ọkùnrin tó ń jẹ́ kèfèrí tí ìyàwó rẹ̀ jẹ́ mùmínà ó tún sọ fún wa nípa ọkùnrin tó ń jẹ́ mùmínì tí ìyàwó rẹ̀ jẹ́ káfìrà àwọn nǹkan mẹ́rin yẹn tí wọ́n dáhùn rẹ̀ kọ́ bọ́ọ̀ta. ọjọ́rú ń tọ́ dáhùn abẹ́rẹ́ tí ó tún fẹ́ lọ. adáadáa ah, ah, gbogbo àgbàlagbà tí ó ti gbẹ̀bùn kó náà bọ́ ta. ẹ jẹ́ kí àwọn bàbá bàbá ọkọ gbìyànjú náà. naam aleykum salaam ọmọ tó jẹ́ múmìnì àmọ́ tí bàbá rẹ̀ jẹ́ káfìrí tani. ọmọ tó ń jẹ́ káfìrí tí bàbá rẹ̀ jẹ́ múmìnì. ọmọ anabi lò. Hmm? ọmọ o alukurani ó sọ fún wa ń pọ̀ àwọn ọmọ anabi lò ntọ́kàn sọ fún wa ni pé anabi lò tó sọ fún àwọn ọ̀daràn àwọn èèyàn rẹ̀ wípé àwọn ọmọbìnrin mi ni wọ́n mọ̀ jù fún yín láti máa bá sí i olúwa sọ fún wa nípa ọmọkùnrin lò. ọmọ tó ń jẹ́ káfìrí tí bàbá rẹ̀ jẹ́ múmìnì. alẹ́ gba ẹ má dojú ti àwọn bàbá bàbá o. ẹ gbà wọ bọ bẹ naam dani kanaan nu kurani ọya ọmọ tó ń jẹ mọmìnì tí bàbá rẹ̀ jẹ káfìrí tani.

aleykum salaam tó lọ orúkọ mi ni Saheed Hussein. ilé wo. ilé olóko. Mhm. ní arendala lọ́sùn. Mhm. ọmọ ọmọ mọ́mì ni bàbá káfìrí. ọmọ tí ó jẹ́ mọ́mì ni tí bàbá rẹ̀ jẹ́ káfìrí ọmọ tó ń wá jẹ́ káfìrí bàbá rẹ̀ mùmínì. sah anabi nuh alayhi salam ọkọ káfìrí ìyàwó mùmínà. Hmm? lẹ́yìn náà ìpèkúpé ló kó kọ level ẹ́ a ṣe àbá òkè ló ń jẹ́ báyẹn ìpèkúpé ara ń ta fẹ́ mú jáde nù náà nù ìpèkúpé lásán ìpèkúpé bẹ́ẹ̀ náà làwọn gbó kọ̀ọ̀kan ṣàfù àwọn gbó kọ̀ọ̀kan kìíní kan ṣàfùrà kìíní jẹ́ bẹ́ẹ̀ <laughs> so ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ máa pè nǹkan dáadáa ẹ̀ sì yẹ ẹ̀ sì Ah, ọdún dàrú àsìyẹ́ torí tó bá sọ pé àsìyá ah, ah, ó to the Asian continent àsìyá ah, ewì ọkọ múmìnì ìyàwó káfìrà sà ẹgbẹ́ bùn fún O dojú tí àwọn ọ̀dọ́. ǹjẹ́ ìròyìn kan bẹ́nu alukur'ani bí tó ti pé olúwa ẹlẹ́dàá wá fún wa níròyìn yẹn ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ ó parẹ́ pé kò rí bẹ́ẹ̀ mà. ṣé nasco so wọnú àwọn àròyìn tó lù wá ń fún wa ẹni tó bá mọ̀ kọ́ bọ́ bí. Ah. ṣé wàá máa rondo yìí mà sọ̀rọ̀ ẹgbẹ̀lómi wájàre àgbàlagbà gan kò le gba ó tí mo bá tún fún lẹ́ẹ̀kejì. dákun gbàgbé ẹ̀ naam aleykum salaam. násìkò ìwọ lọ inú rẹ. inú kí ni máa wọ. níbi àwọn òfin. níbi àwọn òfin tó bá wà nú ìròyìn kí ni ọba túmọ̀ sí. ó túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala ó ti parọ́. àbí. àbí gbàgbé. àbí. àbí ṣàṣìṣe. sà ẹfun lẹ́bùn. wàá gbà. inú àyàwó lọ́lúwa ti dárúkọ dinar inú àyàwó ló sì ti dárúkọ dirham nínú alukur'an. ojúlówó owó tí wọ́n ń ná láyé gbà yẹn nu níbo ni wọ́n ti dárúkọ dinar níbo ni wọ́n ti dárúkọ dirham. naam. Oh, yeah. tán wọn ni ká tẹ̀síwájú tani aya aya ẹ dáhùn ẹ bóyá lẹ́yìn lónìí kuraani kàkà gbọ́ <laughs> aleykum salaam tula ilé wo gánà rí o kọ rẹ àwọn èèyàn gbọ́ wọn gbọ́ àyíbá mọ̀ tí wọ́n bá fẹ́ dákọ́ lẹ́yìn. ilé àgbàlá ìbọ̀lọ́lọ́ àti dárúkọ dinar. ومن أهل الكتاب من إن تعمله بقنطار يؤديه إليك ومنهم من إن تعمله بدينار لا يؤديه إليك إلا ما دمت عليه قائما درهم وشروه بثمن بخس دراهم معدودة صح ẹ̀bá قوي gbẹ́bùn fún ọgbà dáadáa máa bọ̀ wá alimami shafi'i ó sọ nípa súra kan pé tólu ọba sọ súra mi kalẹ̀ jọ léyìí lọ́wọ́ tó súra wo nínú àwọn obìnrin àwọn obìnrin ló lé léyìí ayayayaya ẹ bá ní gbé gbọ̀ngbọ̀n fún wa àwọn màmá màmá ni o kìí sàn àwọn ọmọ kéékèèké o ẹ gbé fún àwọn tó bá dàgbà. àwọn obìnrin tí èso ọkùnrin yálà súra wo ẹ kàkà gbọ́. أكا سورة العصر إن الإنسان لفي خسر إن الإنسان لفي خسر آمين بو ودادا إن الإنسان ọ̀n ṣẹ̀ṣẹ̀ ń gba wáyé ni. èwo ni ìlàlẹ́dínà yóò bá lẹ́bù ni ẹ. ìlàlẹ́dínà. ìlàlẹ́dínà amanu wa amilu salihat watawasaw. watawasaw. watawasaw bil haqq watawasaw. bil haqq. ẹgbẹ́ bùn yẹn fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. súra kan wà nínú àwọn súra tí ó gùn jù àmọ́ tí ò sí mímu kankan nínú àwọn harafi àyà rẹ̀ kò sí mímu. sá ẹ bá ní gbẹ́bùn yẹn fún un. súrà kan wà tó ṣe pé kò sí káf nínú gbogbo àràfi rẹ̀ nínú àwọn súrà tó kúrú tó kúrú kódà súrà mẹ́ta súrà mẹ́ta tí ò ní káf ọ̀yà sọ ètò ọba mọ̀ aleykum salaam tula barakat o kọ rẹ. Mhm. suratu. Ah, ah. káàfù wa ń bẹ ẹni tí o ti dáhùn tẹ́lẹ̀ ẹni tí o ti dáhùn. sóràtú ah, ọgbà kò burú àwọn bàbá bàbá ẹ̀fọ́ àwọn kéékèèké ńlẹ̀ wọn mọ̀ ní tán sí àwọn bàbá bàbá àti àwọn bàbá tóbi àwọn ọ̀dọ́ nìyẹn táwọn màmá màmá àtàwọn màmá tóbi. aleykum salaam tó barakat rárá ẹ gbà. ngbà tá à ẹ gbà kì í ṣe máa yí láti ibìkan síbìkan. Si ẹ gba gbòǹgbò yẹn lọ wọn ẹ fọ́n ma rondo yìí náà. aleykum salaam tó lọ wọlé pẹ̀lú. mi ń gbọ́ o. àti kasuratul falak yẹn ká gbọ́. الشيطان الرجيم بسم الله الرحمن أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد ṣé kò sí káfù mẹ́ba ẹ́n bí rọ́bìl falẹ́kọ̀ ṣé kì ẹ bá ní gbẹ́bùn yẹn fún. wàá dáhùn mẹ́ta nínú àwọn béèrè tí ń bọ̀ yìí súra wo ló gùn jù nínú alukur'an súra wo jù nínú alukur'an aya wo ló ga jù nínú alukur'an ọ̀dà mẹ́tẹ̀ẹ̀ta ẹ fà wọn kéékèèké yẹn lẹ̀ àti gbàgbé tiwọn ẹni tó dàgbà àgbàlagbà tí ó ti gbẹ̀bùn tó sì dá lójú súra ológun jù. súratu Baqara ò sínú alukur'an súratu Baqara kò sínú alukur'an naam Baqara wíì ẹ wà ń tó ń wí ọ̀dọ́ lójú ó kàn wò pé ẹ kan èyí sì wá mú kan Suratul Baqarah wí bẹ́ẹ̀. ẹ súra wo ló wá tóbi jù nínú alukur'an. suratul fatiha kọ́mọ lọ jọ sọ̀látùl fati suratu kínní aya wo ló ga jù nínú alukur'an ẹgbẹ́ bùn fún ó tún dáhùn mẹ́ta míì bọ́ wájú ẹlòmíì mo dára mi lójú bọ́ wájú ní àwọn àgbàlagbà ẹ wá bọ́ wájú ẹ dára yín lójú ni la ilaha illallah ẹ bọ́ wájú. ńgbọ ọba bọ wájú la máa pè fún ọ. <laughs> ọ̀ya tawakkal ala Allah tawakkal ala Allah àyà wo ló gùn jù nínú alukur'an wọ́n ti dáhùn eléyìí lónìí tẹ́lẹ̀ kò nídìí à ń ronú ọmọ rondo kankan lọ dáhùn yàgá lọ ronú sí gbólóhùn ológun jù nínú alukur'an. ọtán àbí ọtán kẹlẹmi ọbọ ọbẹ ọyà nú àwọn obìnrin gbólóhùn wo ló gùn jù sọmọdúndó yìí ẹ fún ah, káwọ o. aleykum salaam tula barakatu. owó kan mi ni mariam abdulrahim. Mhm. dípò rọbì sí rọbì. Mhm, mhm, kí máa ṣe ọ̀rọ̀ àwọn ọmọ rondórondó aleykum salaam tó lọ bọ̀rọ̀kàtù. ayé àti ìbáyìí. àní gbólóhùn gbólóhùn ẹyọ kan wo ló gùn jù nínú alukur'an. ta ló fẹ́ dáhùn. atwalu kalimatin fil qur'an. aleykum salaam. Naam. ẹ gbà. Naam. wọ́n ti gba ẹ̀bùn tẹ́lẹ̀ ọ̀dà sọ kọ́mọ́dà bíi pé wọn ò jẹ́ ń sọ ni mo mọ̀ ọ́ gbà. Mhm. Aleykum salaam. Láti bọ̀. Mm-hmm. sa ọgbà ó kù kan <laughs> fa asqainakumu onígbólóhùn tó gùn jù nù alukur'an nísìn àyà wo ló kúrú jù nù alukur'an. Mm. ọ̀sọ̀ ni ọmọ ọlọ́sọ̀rọ̀ ń bi tí mo kan? lẹ́ẹ̀kan nàá kí lọ sọ wọ́n ti sọ ọmọ kan ti sọ ń bì ní ọ̀gbà mọ́ wọ́n bàjẹ́ lọ ẹ ọmọ kan ti sọ hamim ẹni tó tún dá mẹ́ta mi kọ́ bọ́ta. mẹ́ta. ó ti gbẹ̀bùn rí ẹni tí wọ́n dá mẹ́ta ẹni tí wọ́n dá mẹ́ta mhm. súrà wo ni wọ́n sọ pé ó ṣe déédéé ìdá mẹ́ta Qur'an. ọ̀gbá dákun lọ jókòó. Suratul mhm. Ikhlas àwọn ta ni ahlul qur'an àwọn atalẹ ní alqur'an. ọgbà mhm. ẹlẹ́kejì ta ni wọ́n dáhùn àwọn ta ni ahlul qur'an tó ti gbẹ̀mú látàárọ̀ ni ọ̀ya. أعوذ بالله من الشيطان الرجيم àwọn ilé alukófóró alimakufu aleyhim wa bọ́ọ̀lù alukófóró àwọn tani. abadan àwọn tani ahlul qur'an. àwọn tí wọn bá ń kà tí wọn sì ń ṣiṣẹ́ sí. ọgbà tọ́ba tọ́ba gbẹ̀yìn àti yín ọba dá yín lójú naam tani ahlul qur'an àwọn tí wọ́n bá ń tẹ̀lé ti. alẹ́ gbà wọ́n ṣe béèrè wọ́n sọ wọ́n ṣe pé ni manhum ahlul qur'an ẹ gbà. ẹ gbà. <laughs> naam alo mhm mhm ẹ̀gbá ẹ̀gbá jàre. Naam. Hum alladhina yahfaduna. Ọ̀gbá ah, ọ̀gbá ọ̀gbá ọ̀gbá gbogbo eléyìí wọn kàn kírètì rọ́ọ̀lù. Ǹjẹ́ bó ti ṣe jẹ́? Ẹ̀fun lẹ́bùn ọgbà. Àwọn ni ó ti wá kú ó kú ó kú ó kú nìbọn aró ó kú kan. Ahlul Qur'an hum ahlullahi wa khassatuh àwọn tá a pè ní ahlul Qur'an súra kan bẹ tó ṣe pé yọọ bá yàn jà fún àti ṣoríire lọ́jọ́ gbẹ̀ndàl qiyama níwájú Allah yóò sì ṣàṣeyege súra òní súra tí ó jà fún yàn yóò jà fún ọ lọ́jọ́ gbẹ̀ndàl ó sì ṣàṣeyege. ẹfun lẹ́bùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọgbà ẹlẹ́ẹ̀kejì yẹn ẹfun lẹ́bùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́bùn naam gbàgbé ẹ̀ irọ́ lásán òun náà ní sóràtù tabaraka tabaraka àyà kan wà nù alukur'an tó yẹ kó gbogbo huruful hijab méjèèjìdínlọ́gbọ̀n ló wà ńbẹ̀ naam ọjọ́ síra tètè bọ́ wájú wọn nìkan mọ̀kọ́ tó ń tún sakọ. ọ̀ya. aya tó parí sọ́ọ̀tù muhammed. ká sá ẹfun lẹ́bùn ọgbà dáadáa tún á gbà bọ́ọ̀bì bọ́ọ̀bì ilé ìbọ̀gá ló ti wà ilé wo ilé aláràn masha allah. dá àwọn orúkọ márùn tó jẹ́ ti alukur'an yàtọ̀ sí alukur'an pẹ̀lú ẹ̀rí. naam. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. alukur'an. أعوذ mm-hmm. بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس هدى للناس وبينات من الهدى والفرقان أوبا كيس فرقان تبارك الذي تبارك الذي نزل الفرقان على عبده نمبر 2 البينات naam kò sí nínú ọkọ̀ Qur'an kò sí nínú ọkọ̀ Qur'an ìròyìn rẹ̀ ni. alihuda. ọgbà alihuda wa mẹ ká ká ẹ̀rí rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم هدى وبشرى للمؤمنين. ọ̀dà ẹlẹ́kẹta. اجزاء الفرقان الهدى المبين الكتاب اها قليلا أعوذ بالله من الشيطان الرجيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى كيف لا كيف لا ريب فيه لا ريب فيه هدى للمؤمنين آه، نمبر 4 نمبر 4 nọmba four ṣé mẹ́ta la ni ọ sọ ni márùn la ni ọ sọ mẹ́ta lọ ẹsẹ̀ sọ. inna nahnu. inna nahnu inna nahnu nazzalna dhikr. yẹtẹ dhikr o. nazzalna dhikr. nazzalna dhikr wa inna بنفسك وإنا له لحافظون ẹfun lẹ́bùn yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kí ni ìyàtọ̀ tó wà láàrin alukur'ani tá a sọ̀kalẹ̀ ní maka àti tá a sọ̀kalẹ̀ madina kí ni èwo wọn sọ̀kalẹ̀ maka èwo wọn sọ̀kalẹ̀ madina bó la ṣàlàyé rẹ̀. kí ni àlàyé alukur'ani tá a sọ̀kalẹ̀ maka. alimaki àti alimadani mina alukur'an ntọ́ba ma ahan ma bọ̀ ẹ fún baba yẹn láàyè gbàbọ́dà <laughs> naam aleykum salaam wa rahmatulahi wa barakatu láti lè wò. jaye so àwọn ìtìyàtọ̀ tó wà láwọn méjèèjì ti pé màkíyà fọ hijira màdàníyà after hijira. sa ẹgbẹ́ bùn fún. èwo ni ashhurul hajj àwọn oṣù wo lóṣù hajj ń bọ̀ lálùkùránì sì ti sọ. àwọn oṣù wo lóṣù hajj ibola alukur'ani sì ti sọ. ta ló fẹ́ dáhùn. wọ́n ní gbogbo èèyàn lọ́mọ àmọ́ wọn àmọ́ bíi tal Qur'ani ti sọ ẹ̀ ń tọ́ bá mọ́ là ń pè ẹ máa bọ̀ ìbú àti gbẹ̀bùn kan ẹni tí ó ti gbẹ̀bùn afẹ́ fún gbogbo èèyàn ni aleykum salaam tó lọ́wọ́ rẹ̀ Mhm. ilé wò eh, síbẹ̀síbẹ̀ ìbàdàn nílé ṣé kò sílé ńbàdàn ilé kí ni ilé ńbàdàn ládùúgbò wo lọ́wọ́ látòkùn ọ̀sán a ìbàdàn ní ilé àdúgbò rí nǹkan mẹ́ òkì oṣù oṣù wo làwọn oṣù hajj shawal kì í ṣe shawal bọ́ọ̀lù alukur'an ti sọ bọ́ọ̀lù ó ti sọ. sah ẹ bá ní gbẹ́bùn fún. wọ́n pín alukur'an sọ́nà mẹ́rin wọ́n pín alukur'ani sọ́nà mẹ́rin ta ló lè sọ. wọ́n pín alukur'ani sọ́nà mẹ́rin. nínú àwọn obìnrin ẹnìkan fẹ́ dá ń bẹ̀ o ọ̀nà mẹ́rin tó pín kur'ani sí. nínú àwọn ọkùnrin. ọ̀nà mẹ́rin tán pín kuraani sí ọba àti gbẹ̀gùn tẹ́lẹ̀ ẹ̀ńtọ́ bá mọ̀ kọ́ sọ. Naim Adeleke. Naam. Atawhid. Ẹ gbà ẹ gbà ẹ gbà eléyẹn ẹ lè sọ pé bóyá àwọn nǹkan tó wà nù alukurani kí ni àwọn kan tó wà nù alukurani ń bọ ní tọ́ka kíni àti kíni ń tọ́ka sí eléyìí ọ̀tọ̀ alukurani gángan fúnra ara rẹ̀ bó ti ṣe wáyé ọ̀nà mẹ́rin ni wọ́n pín sí. aleykum salaam orúkọ rẹ ilé yín. Mhm. Mhm. ẹ gbà usulul fiqh lẹ ń sọ nkọdà ẹ tún gbà naam. salaamaleykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. àkùrọ̀ àkókò kó sí ọ̀nà mẹ́rin. Mhm. yusuf. Mhm. isbu. ẹ gbà. usbu. alẹ́ gbà. naam ẹnikẹ́ni tó bá mọ̀ kọ́ wa dáhùn. aleykum salaam tula ẹ gba. aleykum salaam tula. ìpín tí ó jẹ́ pé wọ́n fẹ́ nìkan kan nígbà láàyè láti bẹ́ẹ̀ láì mọ̀ nǹkan bẹ̀. ẹ gba. naam aleykum salaam tó lọ bọ̀rọ̀kátó. ẹ gbá alúpẹ̀pẹ̀ jáde amẹ́gbà <laughs> mhm, ẹ bọ́ ta. alimọ̀sáni alimọ̀fásọ̀lù mhm. mhm. sábẹ́ òǹkọ̀wé ọkù kan almein agbẹ́fun masha allah láti bọ̀kẹ́lẹ́ tí wàá gan rárí ẹ dákọ̀ ara yín masha allah tọ́ nísàn bàbá bàbá àtàwọn màmá màmá báàsì ọmọdún mélòó la nabi sallallahu alayhi wa sallam wá kálukùránì àkọ́kọ́ fi sọ̀kalẹ̀ fún náà bàbá bàbá àti màmá màmá àwọn baba, baba, àti mama, mama. aleykum salam ọmọ ogójì ọdún ẹgbẹ́ bùn fún wa. ìlú wo lànàbí wá tálkùránì àkọ́kọ́ fi sọ̀kalẹ̀ fún nínú àwọn màmá màmá àwọn màmá màmá tẹ́ dàgbà dáadáa ìlú wo gan lànàbí wá tálkùránì àkọ́kọ́ fi sọ̀kalẹ̀ fún. of Iran. Naam. Cape of Iran. Ẹ bá ní sọ Yorùbá. Sọ Yorùbá sà. Abẹ́rẹ́ rí nǹkan mẹ́. Kọ́dà ẹ̀ tí ìgbà tí mo béèrè apáta ẹ̀sẹ̀lù ìlú wo là nẹ́bì wà ní tí mo ń bi yín rọrùn ju tẹ̀ ń wí lọ à ń ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ ni. Ìlú Mẹ́kà. Mẹ́kà kìí ṣe o ìlú kẹjẹ Mẹ́kà láyé Mẹ́kà ẹ̀ wí bẹ́ẹ̀. Mẹ́kà. Ẹ bá ní gbẹ́bùn fún wa. ṣe ẹ̀bùn yín yẹn ti tán sá hmm. ta ni ìyàwó kan ṣoṣo tànàbí ní láyé ń gbànà náà màmá màmá <laughs> ẹ bá ní wọn màmá màmá tó dàgbà. Naam. a gbọ́ Khadija ẹ bá ní gbẹ̀bùn yín fún wa. kí wàá lànà bí ṣe nígbà tá alukurani sọ̀kalẹ̀ ní bá ń yàn bọ̀ kí ni ànábì ṣe. kí ni máa mú yàn gbọ̀n gan-an rí òtútù àbí kí ni. nàám òjò ra kí ni wọ́n fẹ́ bà wọ́n lẹ́rù tí wọ́n fi ń bẹ̀rù. ẹ sọ. kò ṣẹlẹ̀ sí wọn rí àlùjánu lọ́yọ̀ sí wọn àbí ta ni. tí wọ́n bá ní fún wa tọ́ kí lànà bí ni kí wọ́n dáàbò ẹ̀ńtọ́ bá manú àwọn màmá bàbá <laughs> àwọn ọmọ kéékèèké yarí o <laughs> naam. naam ẹ dáhùn aleykum salaam tó lọ bọrọkàtù. ilé wo gan ni ilé yín. olùkókó àlùmọ́dínà. tọ́ a ó ní wọ́n da sọ́ọ̀bù wọ́n á da sọ́ọ̀bù ìyàwó ò béèrè kí ló dé tí ń fi da sọ́ọ̀bù ọ kò béèrè síbẹ̀ náà ní tọkọ tí náà bá ti sọ nǹkan fún yà ìbéèrè <laughs> ẹ madam ó béèrè ok ẹ bá ní fún wa lẹ́bùn yìí ọ̀dà ngbàtí ànábì sallallahu alaihi gbàtà nàbì sallallahu alayhi wa sallam tó ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yùn ṣé ànábì tún jáde lẹ́yìn rẹ̀ àbí ó jáde sànàbì jáde lẹ́yìn rẹ̀ àbí ó jáde ẹni tó bá fẹ́ dáhùn. yàtọ̀ sáwọn ọmọ kéékèèké o tí wọ́n ti tó bá àwọn tí wọ́n pọ̀ jù naam sànàbì jáde lẹ́yìn rẹ̀ àbí ó jáde aleykum salaam tula barakatu. láti ilé wo. naam. Mhm. kí ala náà bèrè. nbọ nbọ ló ti ní kọ́ ẹ̀ ah kò síbi tí màláìka ti sọ bẹ́ẹ̀ yẹn náà ò ga ni kò síbi tí màlẹ́kà ti sọ bá. ọlọ́run má jẹ́ kéèmà ṣe màláíkà jibril máa ń sọ kuraani ọ̀rọ̀ olú ẹlẹ́dàá àmàní òun wa màláíkà jibril kò ní harafi kanú alukuraani kódà kò ní wasali kanú alukuraani bẹ́ẹ̀ la nabi sallallahu alaihi wasallam kò ní harafi kan kò ní wasali kanú alukuraani ọ̀rọ̀ olú ẹlẹ́dàá ni kuraani ẹ wo àpèjúwe yìí nìsí olúwa wa ní qul huwa Allahu ahad sọ pé ọ̀kan ṣoṣo ni Allah sọ pé òun Allah ọ̀kan ṣoṣo ni nísìsiyìí tí wọ́n bá sọ fẹ́yìn pé sọ fún wọn pé mò ń bẹ̀ ń lé bó lẹ́sẹ̀ jíṣẹ́ wọ́n láwọn ń bẹ̀ ń lé sá so wọ́n láwọn ń bẹ̀ ń lé òun ẹ̀ ń sọ nítorí pé ẹ gbédè kìí ṣe tí wọ́n bẹ̀yìn gangan lẹ́ ń sọ báàlù kuraani ó ṣe sọ ni pé sọ fún wọn pé mọ̀ ń bẹ̀ le kìí ṣe pé wọ́n ní n sọ fún yín sọ fún wọn pé mọ̀ ń bẹ̀ le bólúwa ṣe sọ nǹkan rẹ̀ kalẹ̀ kò lékún kò dínkù lálùkùrán màláíkà Jibril kò láràfin bẹ anabi kò ní àràfin bẹ torí ẹ tíráì láti òkè àgbẹ̀dẹ amẹ́gbàá. kí ló ṣe anabi sọlọ alayhi wa sallam ìgbà tí alukurani àkọ́kọ́ yìí sọ̀kalẹ̀ torí pé alukurani ò sọ̀kalẹ̀ kí ló wá kí ló ṣe anabi sowu anabi kó mi ò tún àbí àbí kí á ló tó wá kí tó tún rí màláìka yẹn lójú pẹ̀lú pàápàá wòran ti ṣe dáa kí tẹ́rù anabi. ẹnitọ́ba àmọ́kọ́ sọ talọ́mà kí ló dé tẹ́rù bá nábì ọ̀dà kò sí wàhálà lẹ́yìn eléyìí gbogbo baba tó bá dàgbà tí wọ́n wà ń kalẹ̀ tó jẹ́ pé bàbá la pè wọ́n wọ́n sì dàgbà kí wọ́n máa bọ́ síwájú ń bì lọ́kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ látòrí bàbá pàjẹ́ bọ́ wájú àwọn bàbá bàbà. ẹ máa bọ̀ kẹ̀ríkẹ̀ ok so à ń fún bàbá lẹ́bùn yìí nítorí pé wọ́n ń bẹ́ẹ̀ náà àǹtí máa gbìyànjú láti gbọ́ ẹ̀sìn yìí wọn yẹn sì àìsàfẹ́kù wọn bí ìdánilẹ́kọ̀ọ́ Allah sì mà irú àtúnṣe tó ti wọnú ìgbésí ayé wọn báyìí látàrí pé wọn ò fẹ̀sìn ṣeré yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ tí ó kẹ̀sìn kún wọn ò ká kún pé ká lọ́ọ́ máa gbọ́ dánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa à ń fún yín léyìí eléyìí jẹ́ ti yín a tún wá fẹ́ fi márùn kún fún yín àwọn ọmọ àtàwọn aráalé yín fáwọn náà. torí yóò ti dájú pé lẹ́ẹ̀kan la rè kọnu àbí kọnu kọ ó ti máa ṣẹlẹ̀ lé pé kí lè lọ sí ìdánilẹ́kọ̀ọ́ ojoojúmọ́ ń dà yìí ẹ fi yẹ wọn pé ara àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ nù barakallahu lakum fi ẹ lọ jókòó yín àwọn bàbá mi ẹ àìrí yín dánilẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àrí yín lónìí látàrí pé àrí yín lónìí á fún yín lẹ́bùn ẹ máa wá dánilẹ́kọ̀ọ́ nítorí pé gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe rápèjúwe ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa à ń jẹ́ mùsùlùmí ló kọ lásán ni àdá ìsìláàmù yẹn mà ẹ̀yin bàbá bàbá lẹ́sìn lẹ́ ń pòwe látọjọ́ tó ti pẹ́ ẹni mà lọ́la dínì ọgbọ́n ògbé ńgbà lè má mú bá ka fatiati sẹ́wọ̀n kó gbogbo sọ láti tá à ń ṣe náà wọ́n máa kó ni kó lo ẹlẹ́dàá kó má kó ẹ̀sìn tiwa dàágbó ẹni tí ń nù naam tọ́ bàbá. a máa ń rí tẹ́lẹ̀ ń dánilẹ́kọ̀ọ́ àárín má àárín má ká di eléyìí ẹ máa wá so afọ lẹ́bùn eléyìí mashallah ẹ wá gbé eléyìí fún àwọn ará ilé yín inshallah tó ẹ bá wájú àìrí yín dánilẹ́kọ̀ọ́ àfilẹ̀ kan láàrin ẹ máa wá nítorí pé ẹ̀yin pọ̀ kó àìrìn yín rárá ẹ máa wá orí wa ń bẹ fún yín masha allah naam náà ẹ máa wá dánilẹ́kọ̀ọ́ o tọ ẹ máa bọ̀ ẹ̀yin náà ẹ máa wá dánilẹ́kọ̀ọ́ o ṣàlà a máa rí yín ẹ̀yin máa wá dánilẹ́kọ̀ọ́ ẹ ẹgbà ẹgbà àwọn eléyìí fáwọn ará lé yín naam àwọn àgbàlagbà míì náà ń kọ́. alájí ilé asù amari ń da lẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan láàrin amari ń da lẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan láàrin ẹ máa wá nínú náà mo mọ̀ pé mo dàgbà ẹ máa bọ̀ tọ́ ẹ gbà ẹ jẹ́ amari ń da lẹ́kọ̀ọ́ pé mo dàgbà ẹ máa bọ̀ tọ́ àwọn ọ̀dọ́ lẹ́yìn àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ irun funfun kọ̀ọ̀kan ti ń yọ lára mi. ọ̀dọ̀ ẹ máa bọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ máa bọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ máa bọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à ń bọ̀ fún àwọn obìnrin àwọn obìnrin á gbọ́dọ̀ fún wa. tọ́ masha allah la quwwata illa billah masha allah masha allah masha allah ẹ má rush ẹ má rush ẹ má rush ẹ má wá sí ìdánilẹ́kọ̀ọ́ torí ẹ̀yin lẹ làǹfààní tó wà ń bẹ̀ kẹ́sìn ó lè bá yé yín wọn kì í fòdó wà lìjẹ́nà wọn kì í fòdó wà lìjẹ́nà ọ̀dọ̀ ó tó bá ń fa àwọn ọkùnrin ó ti wá kan àwọn obìnrin báyìí ẹ wá bá a clear ó ti kan àwọn obìnrin báyìí ó ti tó bá àwọn ó ti tó bá àwọn ó ti kan àwọn obìnrin alo ti tó bá ń fáwọn ọkùnrin masha allah la quwwata illa billah ẹ máa wá sí ìdánilẹ́kọ̀ọ́ nítorí àǹfààní ayé àti alkiyama kálukú wa kálí bá a sóríire àwọn màmá màmá kún wa máa bọ̀ wá síwájú báyìí àwọn màmá màmá tọ ẹnlẹ máa wá dánilẹ́kọ̀ọ́ máa wá dánilẹ́kọ̀ọ́ kò sí ní tọ́ka Islam pẹ̀lú kóbìnrin ni mí ọgbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀sìn rẹ orí wọlé wa bọ àti wa lọ bí tí wọn ti ń ṣe wa di iṣẹ́ wọn wà máa sọ fún ọjọ́ gbèǹde kí ló dé tó ọkọ ń pa ẹ̀sìn àwọn ẹni tí wọn kọ yín wà ń tòsí yín Olúwa kó má ṣe wa ládọrùn mọ tọ tó torí ẹ àwọn màmá màmá naam ẹ pẹ̀lẹ́ naam ẹ máa wá sí ìdánilẹ́kọ̀ọ́ naam. tọ ń tán lọ o ṣe ká máa ṣe ni pé ẹni tó bá rí lórí ọ̀dà ẹ rọra o ẹni tí ó rí ó rí inṣàlá. pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tọ. alhamdulillah adúpẹ́ fún Allah ọba tó fún wa ní ọdún yìí ṣe abẹ́ olúwa ẹlẹ́dàá wa kọ́mẹ́sì ọdún eléyìí láṣẹ máa fún gbogbo wa gbogbo àwọn ìyànjú tá a gbà nínú oṣù Ramadan abẹ́ olúwa ẹlẹ́dàá kọ́mọ́kọ́ ti sí wa lọ́wọ́ kó sì wá lọ́kàn nínú àwọn tí wọ́n gba sùyàmù wa kó sì wá lọ́kàn nínú àwọn tó sì pé sọ láti tí wọ́n ṣe lóru Ramadan àkọ́ ti sí wọn lọ́wọ́ abẹ́ olúwa ẹlẹ́dàá wa kó sì wá lọ́kàn nínú àwọn tó ti fi ṣe kóńgẹ́ Laylatul Qadr abẹ́ olúwa kọ́dákun ó ṣe wá ní ọ̀kan nínú àtọ́ ti yọkun náà kúrò lọ́rùn wọn tí wọ́n bọ̀ dànù tí wọn ò ní wọ náà tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmà abolúwa ẹlẹ́dàá wa kó forí jìn àwọn bàbá wa àwọn màmá wa àti gbogbo òkú mùsùlùmí àwọn ẹni tó kú lórí pé wọn ní nǹkan méjì tó ń jọ́sìn fún tó ń fi kú láyé jòlúwa ẹlẹ́dàá wa lọ abẹ́ ẹlẹ́dàá wa gbogbo àwọn òkú mùsùlùmí pátákáàfà kó lùwọ́ táàbà filẹ̀ ayé lẹ̀ táàbà di òkú kólu ẹlẹ́dàá kó pa wá lórí al-iman gbogbo gbàtà bá wà láyé kólu akójẹ́ ká máa wà lórí al-islam kólu ẹlẹ́dàá kó fi ìbùkún sí ọdún yìí fún wa oore tọdún yìí bá lọ́wọ́ wa kólu akọ́mọ́ bàjẹ́ ọtún ọtún oore kólu akóse fún kálukú wa ọlọ́nkọ́ bá kálukú wọ ọmọ rẹ̀ kólu akọ́ bá kálukú dá ọmọ rẹ̀ sí ayé wa talqiyama wa kólu akójẹ́ kó dáa ìlú wa àlékún orí àlékún dàgbàsókè kólú akọba gbé wọ̀lú yìí tí orí yìí bá wọ̀lú kó jẹ́ kí ìpín tàwọn mùsùlùmí bẹ̀ kó pọ̀ jù olú ẹlẹ́dàá kó ṣe bẹ́ẹ̀ fún wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.